àwọn àgbà ilẹ̀ yorùbá wọ́n mà ti ń sọ̀rọ̀ lórí awuyewuye tó ń gba ìgboro wípé ààrẹ bọ́lá ahmed tinubu fẹ́ dá ìjọba padà sí ti ẹlẹ́kùnjẹkùn yan regional government èyí tí àwọn olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ sir amadu bello àti michael ọ̀para tí wọ́n ń ṣe lọ́jọ́ sí pé ó ti fẹ́ dá ìjọba padà sí ayé ọjọ́ sí àwọn àgbà yorùbá ti sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí o tí oníkálukú wọn tó sì sọ èrò ọkàn ẹ̀ àti nǹkan tó rí sí ìgbésẹ̀ tán ní ààrẹ bọ́lá tinubu fẹ́ gbé ọ̀hún ẹ rántí pé ní ọ̀sẹ̀ tó kọjá ni ariwo lọ lórí ẹ̀rọ ayélujára nígbà tí ọmọ yorùbá kan ọ̀mọ̀wé akin fápóńdà tó jẹ́ kó di mọ̀ wípé òun yóò fi àbá òfin èyí tí yóò dá ìjọba orílẹ̀-èdè padà sí ìjọba ẹlẹ́kọ̀ọ́jẹ̀kọ̀ ọjọ́ sí ránṣẹ́ sí ilé àgbẹ̀ àmọ́ aṣòfin kékeré làbújá ìyẹn federal house of representatives láti jẹ́ kán tún òfin nàìjíríà ìyẹn òfin ọdún 1999 ṣe kó sì padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn táwọn olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tán ṣe èyí tó sọ ilẹ̀ Yorùbá tó sọ di ìlú ńlá tí ọ̀pọ̀ èèyàn tó fi ń yangàn ṣá o lọ́sẹ̀ tó kọjá ẹni ọ̀rọ̀ tó bẹ́yìn yọ ìyún lópin ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ọ̀mọ̀wé Akínfàpọ̀hùn Dàjẹ́kúdé mọ̀ pé òun kò tiẹ̀ fi àbá òfin tóun ti kọ náà tó ti parí òun ò fi ránṣẹ́ sáwọn aṣòfin mọ́ ó ní Tinubu lòun yóò fi ránṣẹ́ fúnra òun tó sì jẹ́ wípé ọjọ́ inú ọ̀sẹ̀ tá a wà yìí ló ní àbá náà yóò dé ọ̀dọ̀ Tinubu ètò jẹ́ kí ìròyìn máa lọ pé Tinubu fúnra ẹ̀ ló wà lẹ́yìn ọkùnrin náà ó sì wá nǹkan tí yóò fi kẹ́wọ́ ni láti dá ìjọba padà sí tẹ́lẹ̀kùjẹkùn ní báyìí tí ìròyìn ti ń lọ ipò ṣeéṣe kí Tinubu àbá òfin tó fẹ́ gbà lọ́wọ́ ọ̀mọ̀wé Akin Fápóńdà kó fi ránṣẹ́ sáwọn aṣòfin láti sọ di òfin èyí tí yóò padà buwọ́lù wọn ni ó ṣeéṣe kí ọ̀rọ̀ náà kó àwọn aṣòfin ilẹ̀ haúsá wọ́n ti pè wọ́n ìyàn àwọn alágbára ilẹ̀ haúsá àtàwọn fúlàní wọ́n sì ti bá wọn sọ̀rọ̀ láti má jẹ́ kó ṣeé ṣe ṣá o nígbà tí wọ́n ń bá ìwé ìròyìn guardian sọ̀rọ̀ àwọn àgbàlẹ̀ yorùbá wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àtijọba ẹlẹ́kùnjẹkùn nínú ọ̀rọ̀ ẹ̀ agbẹnusọ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ yẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re èèyàn comrade jàre àjàyí ó ní ìjọba ẹlẹ́kùnjẹkùn dára gan àti pé ibi tinubu bá lè dá ìjọba padà síbẹ̀ yóò wúlò fún gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan àti pé gbogbo igun mẹ́fẹ̀ẹ̀fà ìyún rí zone mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní nàìjíríà báyìí ni wọ́n lè fi ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn èèyàn pé dípò ìjọba ẹlẹ́kùnjẹkùn mẹ́ta ẹ̀yà mẹ́ta tó wà láyé àwọn Awólọ́wọ̀ tásìkò yìí yóò jẹ́ bíi mẹ́fà èèyàn ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìgbò ilẹ̀ Ìjọ ilẹ̀ Haúsá aríngbùngbùn ilẹ̀ Haúsá àti èyí tí wọ́n ń pè ní ìlà oòrùn ilẹ̀ Haúsá ìyàn north east ní báyìí lẹ́yìn tí comrade Jàre Àjàyí tó ti sọ̀rọ̀ wípé bàbá náà dáa ó ní gbajúmọ̀ àgbà ilẹ̀ Yorùbá ni alàgbà Yẹmi Farounbi náà fi ọ̀rọ̀ kún òun náà jẹ́ kó dì í mọ̀ pé àbá dáadáa ìní wọ́n dà àti pé ìjọba ayé ẹlẹ́kùjẹkù dára ṣùgbọ́n tó lóun ò lè tí ì gbàgbọ́ báyìí àfi bàbá sọ dòfin nítorí pé awuyewuye lásán ló sì jẹ́ nínú ọ̀rọ̀ tiẹ̀ akọ̀wé ẹgbẹ́ àwọn àgbà Yorùbá Yorùbá Council of Elders tẹ́lẹ̀ ìyún ọ̀mọ̀wé kúnlé ọ̀làjídé òun náà sọ̀rọ̀ ó ní ìjọba ẹlẹ́kùnjẹkùn náà ó dára bí tinubu bá lè dá padà yóò dára ṣùgbọ́n tó wàá jẹ́ kó di mímọ̀ wípé ó dìgbà tí à ń bá rí rí tí àbá náà tó dòfin káwọn tuntun lè mọ nǹkan táwọn yóò tún sọ lórí ẹ̀ sí i.